الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أن أوقفوا الله سبحانه وتعالى أن الصلاة سبحانه محمد صلى الله عليه وسلم لينا مكي أم الشيخ فضيلة الشيخ عبد الفتاح السروني حفظه الله تعالى وصدد خطاه وبارك في عمري وعملي kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó bá wá ṣe àlékún dáadáa wọn wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí fún wa ní tí ó wọnú tí ó dẹ̀ àdírẹ́sì ìta torí ẹ̀ gbé ètò yìí kalẹ̀ kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ní àwọn fìtínà yìí ó ń lọ káàkiri àgbáyé nàìjíríà náà ní ìpín títí ẹ̀ níbẹ̀ bóòlù èèyàn yẹ fẹ́ pẹ́rẹ́ ní mùsùlùmí tí yóò sọ pé òun ò ní ìdí súnà kò pọ́síbù òun náà ṣe lálàyé fún wa nísìn bóòlù ó ṣe fẹ́ kírun bóòlù ó ṣe fẹ́ gbáwẹ̀ bóòlù ó ṣe fẹ́ ṣe ájì bóòlù ó ṣe fẹ́ yọ zaka ó ní ìdí àlàyé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àlàyé tí ó dẹ̀ nídìí láti lè fi ṣe àwọn iṣẹ́ ẹ̀sìn yìí àwọn tí wọ́n gbà àlàyé yìí wá àwọn náà ni wọ́n gba alukurani tó lò ní bìlíìfù nínú wa so bó ló ṣe gba kurani lọ́wọ́ àwọn tó ń pè lókùrọ̀ lọ́wọ́ àwọn tó ń sọ fún wọn dẹ̀sìn rú ni àwọn sahaba radwanullahi alayhim àlàyé tí wọ́n wá mú látọ̀dọ̀ anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam wà gbádà ní ó túnmọ̀ sí pé tànà kú dùn ní so kò síbẹ̀ yẹn kan ṣe fẹ́ ṣe Islam tí ó ní bóòlù tàwọn sàábé ṣe rí ṣùgbọ́n ẹlòmíì yóò máa takò àwọn sàhábà ridwanullahi alaihim bẹ́ẹ̀ ni kò lè takò wọn àfi tí ó bá fẹ́ ṣẹ̀sìn yìí lókù onìkanú àwọn afá ṣáájú Abu Zur'a ar rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí al'imam al-khatib al-baghdadi ṣe gbà wá nínú tí àwọn alkifaya wọ́n ní àfáyí sọ ike ìzára aitar rajul yantaqif ahada min ashabin nabi sallallahu alaihi wasallam fa'lam annahu zindiq tó bá ti rẹ̀ èèyàn kan tó ṣe pé àwọn sàábí ànábì sallallahu ló fi ń tayín ma pé zindiq ni that is ẹni tó ṣe wípé ó fi islam bojú mùnáfíkì ni kò ń ṣe mùsùlùmí ó ní kí ló fà wa dhalika anna ar-rasula haqqun anábì muhammad sallallahu alaihi wasallam òdodo ní gbogbo alájọ gbà òun náà ló nígbàgbọ́ nínú anábì wa muhammad sallallahu alaihi wasallam wal qur'ana haqqun bákan òdodo ní ó gbà pé òdodo ní ó gbà pé anábíwa muhammad sallallahu alaihi wasallam òdodo ni ẹni tó lòun gba anábì lódodo òun gba alkùránì ní òdodo wa innama adda ilayna alkùránì wa sunna ashabu rasulillahi sallallahu alaihi wasallam alkùránì àti sunna tó ń ṣe àlàyé rẹ̀ àwọn tán mú wá fún wa náà làwọn sàbí anábíwa muhammad sallallahu alaihi wasallam bóòlù yóò ṣe wọn abẹnu àtẹlù wọn tí ó máa yẹpẹrẹ wọn ó dẹ̀ ló ń gba alukur'ani gbọ́ ó ló ń gba ànábì gbọ́ àwọn tó dẹ̀ mú alukur'ani wá àti àlàyé rẹ̀ àwọn náà ni àwọn sàábé tó ń bẹnu àtẹ́kù àwọn tí ó ń fàbùkù kan àwọn náà ni wọ́n gba alukur'ani wá àwọn ni wọ́n gba ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alaihi wa sallam wá sọ̀fà yìí wọ́n sọ fún wa pé innama yuriduna lè yubtilu kitabu wa sunnah ó ní wọ́n ń parọ́ ni alukurani gàgànà fẹ́ wó súnà gàgànà fẹ́ wó torí ẹ̀ ni wọ́n fi ń ṣe tẹ̀jírí àwọn ṣehóòdù wa àyìn àwọn sahaba ridwanullahi alaihim ó ní nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn innama yuriduna liyubtilu alkitaba wa sunna ìtafẹ́ ṣe òun ni wọ́n fi ń bẹnu àtẹ́lu àwọn sahaba wá ní wàlìjẹ́hù bí im àwùlà àwọn wọ̀nyí ẹ gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ against wọn ń zanadikọ zanadikọ ni wọn munafiki tó ń fi islamu bójú òun ni wọn afá yìí sí wọ́n ti kú nísìnyí more than one thousand two hundred years sẹ́yìn ni torí pé àdìká nǹkan tó sún one thousand two hundred years wọ́n bí wọ́n ní nǹkan bíi two ten hijira wọ́n kú ní nǹkan bíi two that is di about 54 years náà làfà yìí lò láyé about 54 years làfà yìí lò láyé nísìnyí àwa ní fourteen forty two làwà báyìí káyọ two sixty four káyọ kúrò nínú 1442. thousand four hundred and forty káwé ìgbà tí àbá yìí ti jáde láyé so àwọn kan ti ń bẹ tó ṣe pé àwọn sàhábà wọ́n máa bẹnu àtẹ́lù wọn ọmọ ń sọ̀sọ̀kúsọ ń pa wọn ẹ onílé èèyàn kan kó dójúlé àwọn sàhábà ní kẹsìn rẹ̀ sì dúró gbogbo ẹni tó bá ti dójúlé àwọn sàhábà ní ẹ̀sìn ẹ̀ ti wó tó bá lóun gba kùránì bọ irọ́ ló ń pa tó láwọn tó gbé kùránì wọn náà lòun yẹ̀yẹ́ yìí sọlọ́bù jẹ́ pé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ ni àwọn èèyàn ń gbé tú kọlọ̀ jáde ṣẹ̀fúngbà táfà yìí sọ̀rọ̀ tó sọ àwọn tó ń bẹnu àtẹ́lù àwọn sàábé lòun sọ ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé kùránì àti súnà gangan ni wọ́n fẹ́ wó ni wọ́n fi ń tako àwọn sàábé náà fi ń bẹnu àtẹ́lù àwọn sàábé jọmọ́ tábàwọ̀ oníṣì ṣé wọ́n ti wá jáde sí súnà òun gangan sí onígbogbo ìtàn tí wọ́n sọ fún wa káwé àwọn èèyàn tán bẹnu àtẹ́lù súnà àwọn kan jáde láwọn ò ti ẹgbà súnà rárá àwọn kan ní agba súnà ṣùgbọ́n súnà tó bá bá làákà ìmú ni làákà ìtàlá fẹ́ lò gẹ́gẹ́ bí sítándàdì ṣé títí bàbá arúgbó àbí títí ọmọ ọdún márùn-ún àbí títóbìnrin àbí tọkùnrin èwo la fẹ́ lò bí sítándàdì tàbí sọ pé lè bá làákà ìmú yóò bá làákà ìmú ìgbà táwọn ní ó tún tí wọ́n ti ẹ̀tún kìrìsáìsì kùránì gangan ní àmọ́ ìdánilẹ́kọ̀ọ́ láti sọ èyí tó sọ pé èyí tó máa ní kóbìnrin kó máa mú ìdajì ogún tí ọkùnrin bá mú yẹn ó yẹ ká rìvíù kìíní yẹn lára àwọn ọmọlẹ̀ alárúbáwá náà ló sọ ó ló yẹ ká rìvíù rẹ̀ òfin yẹn ọlọ́wọ́n ọba sọ nígbàtí àwọn obìnrin ò ní responsibilities nísìn àwọn náà ti ní responsibilities tó ṣe pé wọ́n gbọ́n ọ̀bùkátà ńlé so bóò ni bàbá arú obìnrin bí ó ṣe wá jáde láyé àbí ìyá rẹ̀ ó jáde láyé wọ́n wá fẹ́ pín ogún wọ́n wá fún àbúrò rẹ̀ ọkùnrin àbẹ́gbọ́n rẹ̀ ọkùnrin wọ́n fún ní tí ó ju tiẹ̀ lọ tó ṣe pé ìkíní kejì náà ló ní responsibility bẹ́ẹ̀ ni àyà tó pín ogún àyà tó clear ni ọlọ́run tún fi kún ní ìparí ní ìlérí ìyà fáwọn tí ó bá pín bẹ́ẹ̀ so òun nísìn kò tí jáde èèyàn ọkùnrin agége tán sọ kó máa tako alukurani pélé yóò kò bá mu súnà ló ṣe sọ pé kí nìyí tí ó bá láti ṣùgbọ́n àwọn kan ti bá dé lẹ́gùn yẹn lẹ̀ lárúbáwá ara nínú wọn tó sọ wípé no èyí tí ò da òun ni pé kí ọkùnrin àtobìnrin kan súnmọ́ra wọn nìyí kó wá ṣe káwọn méjì ò gbàtara wọn ṣùgbọ́n tó bá gbàtara wọn tó súnmọ́ra wọn tí ìfẹ́ wà ń bẹ́ẹ̀ ó ní ò kí ń ṣe zina ẹni tá à ń sọ yìí ní nǹkan bí ọdún kan lé sẹ́yìn sìn Muhammad Sarur Muhammad Sarur ọmọ ènìyàn sí Emirates UAE ló wà so ní tán pé zina zina tó yóò bẹ́ sí mu òun ní kéèyàn rẹ́pù yẹn ṣùgbọ́n ọkùnrin kan àtòbìnrin kan jọ nífẹ̀ẹ́ náà dẹ̀ bára wọn sọ pé ẹlẹ́pìn yẹn zina lẹ́ńkẹ́ ọ̀sọ̀ pé kéèyàn borí kò ń ṣe dandan pé kó ìsọpẹ́ ká máa borí yẹn nìkan so ayé Kùránì tó clear so wọ́n máa tú Kùránì ní tútú tí ó bá tiẹ̀ mu àbí tó bá ti ti wọ́n mu ẹni yìí ń gbà tó dẹ̀ jáde láyé náà nìyẹn arábìnrin àtọ́ tó ṣe rahimu oláwò fún pé kọ́lọ́wọ́n bá kó bá wa kẹ́ tó tún ṣàdúrà rẹpẹtẹ láìpẹ́ ìkan náà ó jáde láyé tí obìnrin lòun ó ti máa ń takò alukurani takò ẹ̀sìn Islam dọ́ ìgbà tó náà tún jáde láyé ní àwọn kan tún ṣàdúrà fóun náà pé tún kẹ́ oríṣiríṣi láàmà gbọ́ láàmà rí tó ṣe pé àwọn èèyàn ó máa sọ tí wọ́n máa ṣe àwa ni ká mọ nǹkan tí a ń ṣe àwọn èèyàn ní máa ṣì wá lọ́nà àfi tó ṣe pé kí ni káwa gangan fúnra wa tá a bá dúró déédéé a lè mọ wo pé kí ló dé tí àwọn ṣéèkù wa táwa sẹ́ńtà lórí ọkùnrin yìí báyìí torí pé òun náà dojú lóní súnnà ni nísìgbà tí alẹ́ òyìn ṣe wá àti tó ṣe tẹ̀fsìrì Ramadan tẹ̀fsìrì ló lóun ṣe tí àwọn èèyàn jòkóó tọ́pọ̀ ọmọ mọ́ṣáláṣí tó ayẹ pé nǹkan tó wà sọ ní pé àwọn alùfitina alùsúnnà bó ṣe ń bọ̀ wá sórí yíò tẹ̀fsìrì ló ń ṣe yẹn o àwọn adákẹ́ aláka ọgbéra a ní pé kíni káwọn èèyàn má bàa sọ pé à ń sọ náà irú èèyàn báyìí ó nídìí káwọn èèyàn ṣe rọ́dù wọ́n dẹ̀ ń ṣe rọ́dù fún tó ṣe yí pé gbogbo àwọn irọ́ tó ń kó wá ò ní wọ́n ń gbá dànù so eléyìí ká má jẹ́ kí ó yà wà lẹ́mtírí ní pé gbogbo àwọn wàhálà fẹ́ ẹjí ká fi wọ́n lẹ̀ tóun bá fi lẹ̀ wọ́n á fi lẹ̀ ṣùgbọ́n tóun bá ní rárá ní tóun ó mọ̀ sọ náà àwọn èèyàn gbọ́dọ̀ jòkó sí lọ́rùn ni tó bá sọ ẹyọ kan wọ́n fún padà torí ẹni ò ní jẹ́ káwọn èèyàn ṣínà mo ti sọ̀tàn yìí ní àmọ́yé gbà ní nǹkan bí ọmọra bí ọdún bí márùn-ún ọ̀sọ́ sẹ́yìn oníbàbá kan àkànpàdé níbi òtẹ́ ìkànnì báyìí wá ní tó bá ti yá tó ń bá délé nísìn sọ̀rọ̀ Bukhari òun fẹ́ lọ sún náà ni èmi àti Sheikh Abu Nasir àjọ papọ̀ ìpòhùn fẹ́ lọ súnná tó bá ti di tóun bá ti délé ó ní òun yẹ́ṣẹ̀ gbọ́ lẹ́kṣọ́ Sheikh Habib tán lòun kúrò lé tó ń bọ̀ wá sí yìí àṣé Bukhari fàǹtí ló pọ́n bẹ́ẹ̀ báyìí bàbá yìí dẹ̀ ní translation lọ́wọ́ tí ọba yìí ti rà tipẹ́tipẹ́ tó òpó kẹtí rẹ́sì nílé yìí àwọn olóhùn alásùnmọ́ ni ó our engage here in discussion so fortunately wọ́n tún súnmọ́ ibi tí Abu Nasir wà wọ́n wá discourse gan-an bàtà padà pàdé tàfẹ́ mọ́ lọ sí maka ọ̀ṣọ́ bàbá ìwà ni a ó ti wà cleansing pé ọkùnrin asúlọ́dọ̀ ti ẹ̀rí ẹni tó gbọ́ wà sílẹ̀ tó rẹ́bí sùn pẹ̀lú Bukhari níná tó bẹ̀rù sún ná the same person ló ní asúlọ́dọ̀ ti ẹ̀rí mímọ̀ ọkùnrin olódò ní báyìí iṣẹ́ táwọn afọ́ọ̀mọ̀ ṣe nìyẹn iṣẹ́ tí àwọn àfo tó tábà bá dákẹ́ àwọn èèyàn ṣìnà ọlọ́wọ́ dẹ̀ bí wá sàfà gbọ́dọ̀ sọ̀rọ̀ ó kàn jẹ́ pé in tó jẹ́ ẹ́fídẹ́ǹsì ló gbọ́dọ̀ pọ̀ ju àbẹ́ èbú lọ torí pé ìbẹ́ èbú nìyí àwọn ẹni wọ̀nyí náà láwọn tán gbarata fún wọn tó ṣe pé táwọn bá ti rí pọ́ìntì nǹkan téèyàn mú wá tó yẹ pé èbú nìkan náà rí wọ́n mọ̀ gbarata fún dìmọ́ọ̀nì torí pé òdodo tí yàn fẹ́ sọ tẹ́lẹ̀ wọn ṣe tá àti gbọ́ tó wáyé pé ìbúlé ara tí wọ́n ń bú nìyí so wọ́n tún máa líyìn as evidence láti mọ́ gbà téèyàn sọ ṣùgbọ́n wọ́n ń ṣe ẹni téèyàn gbọ́dọ̀ dákẹ́ fún wọ́n ń ṣe ẹni téèyàn gbọ́dọ̀ dákẹ́ fún wọ́n ti síwájú torí pọ́n rí fóun ló lè gbìjà àwọn ìyẹn àwọn oníbídíà bí súnà ń ṣe rinlẹ̀ láwọn ilẹ̀ Yorùbá yẹn àárí pé kí ni ẹ ń bà wọ́n nú jẹ́ gan pàtàkì lọ nílùú àwọn àfáà wa nílọrin nìyí kò fẹ́ sàgbólé tẹ́ máa wọ̀ nísì tó ṣe pé súnà ti nàbẹ̀ pa àwọn wò pé ee ìsásùn ọbẹ̀ ó fọ́ so nísìn àti káwọn náà jáde síta irọ́ káwọn máa parọ́ mọ́ wọn káwọn máa sọ̀sọ́ kú sọ ń pa wá gbogbo táwọn lè sọ táwọn lè fi yé àwọn èèyàn jìnnà káwọn máa sọ so torí àpò ń ṣe nǹkan tó strange àwọn oníbídì àmọ́ ń parọ́ mọ́ onísúnà ni olùjẹ́ pé àwọn onísúnà náà agbọ̀rọ̀ farabalẹ̀ Kama má ṣàṣejù níbi àwọn kẹta máa ń ṣe ṣùgbọ́n pé ẹ̀dákẹ́ àwọn ẹni ọlọ́run kìíní kan ẹni ọlọ́run bó ẹni ọlọ́run tó ń lálà sí àwọn ẹni ọlọ́run tán jùlọ fífi ṣẹ́ni ọlọ́run nìyẹn òmú sàábí àwọn sàábí àmì sọ lọ́wọ́ sẹ́lám òun lálà sí wọn sọ̀rọ̀ bí ẹni pé ẹgbẹ́ ni wà tí wọ́n ẹ sàábí kan dẹ̀dẹ̀ wúrẹ̀ ẹ̀yì kan òpùrọ̀ ìkan kan àwọn sàábí àmì pé wọlé criticize wọn tí nǹkan bá wọn criticize òun àwọn kan ó máa gbára ta ẹlòmíà ní ẹ̀ẹ́kẹ́ ẹ̀ẹ́kẹ́ máa wo éèjì ẹ̀ kí ni éèjì ẹ̀ ní kò tí ì ju sixty two àbí nǹkan kan lọ omi ikú ní age of eighty eighty something nu ni ṣùgbọ́n tí nǹkan kpee pè lórúkọ ẹ̀wọ̀n pè kìíní kan lórúkọ bẹ́ẹ̀ làwọn tó gbára ta àwọn ńlá àwọn àfa ńláńlá pé lórúkọ àbó lo ó fún kọ́ni tó wà ńlẹ̀ nítorí wà ńlẹ̀ ni pé ẹni yìí ń da ẹ̀sìn rú ni so ọgbà àwọn èèyàn gbọ́dọ̀ ṣe rọ́dù fún rọ́dù tí ó wọnú dáadáa so tá a bá wò ó nítawọn ṣe kò wá sọ fún abóòlà ṣe fẹ́ ṣe Islam láì lo súnà kò pọ́síbù ni ṣùgbọ́n kí ni aláwọ̀ pé súnà tẹ́mi ó gbà súnà tí ó bá bá làákà ìtì mi mu ni làákàyè mi àti ẹ ò dọ́gba o lè ní làákàyè jù mí lọ àbí kéèmí ní làákàyè jù ẹ lọ èmi náà sọ pé tó wá bá làákàyè tèmi náà mu ò ní màá gbà ọmọ ọdún mẹ́wàá náà ní súnà tó wá bá làákàyè tó ń mú lòun á gbà ìsìláàmù ti di nǹkan eré nìyẹn ó ti di nǹkan tá a filẹ̀ tí n kálukú máa mú tó bá wù ẹ́ ń bẹ́ san tó bá wù ẹ́ nù ìyẹn ò lè jẹ́ ìsìláàmù so abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí tí àwọn ṣe tí wọ́n ṣe lálàyé fún wa yìí kọ́lọ̀mù bá kó jẹ́ kí ó yé wa kó ṣe wá láǹfààní kọ́lọ̀mù bá kó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ arọ̀ wa lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbìyànjú láti dúró ti òdodo ẹ jẹ́ ká dúró ti ìlànà àwọn ẹni ìṣíwájú wa anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ti sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa pé yóò ṣẹlẹ̀ ó ní Allah la yakdilu al-ilma intiza'an min suduri an-nas tọ́lọ̀ bá fẹ́ mú ìmọ̀ kúrò lórí ilẹ̀ kò ń ṣe pé ẹ̀rí pé ọ̀kan nímọ̀ kò ní mọ̀mọ́ wa innama yakdilu al-ilma biqabdi al-ulama tọ́lọ̀ bá fẹ́ mú mọ̀ kúrò lórí ilẹ̀ àwọn àfa tẹ́jẹ́ ní ọlọ́run tó ń ṣòdodo wọn mọ̀ kúrò lórí ilẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní àwùjọ kọ̀ọ̀kan hatta idha lam yubqi ẹ wà rí pé tẹ bá wo àwùjọ kan ẹ̀ ní rí àfẹ́sì tó dúró déédéé ń bẹ̀ mọ́ ìtàkàrà náà sọ̀rọ̀ ó sàn jù wàhálà àwọn èèyàn wà mú àwọn èèyàn tọ́jà láìmọ̀ kan wọ́n ó sọ wọ́n dà fa fọ́sú ìlú àwọn èèyàn máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn nípa ẹ̀sìn fọ́bọ́lù wọ́n sọnù wọ́n ọbọ́lù wọ́n tó sọ àwọn èèyàn nù so gbogbo tí àfa yìí ṣe ó kàn bragi lásán ni ó bragi ni ẹnu ní kìníkẹrí àwọn nǹkan tó ń sọ àárí tó wọ́n ń kó àwọn mistakes ẹ̀ jáde so mọ́ gbàtàn jẹ ẹ ọmọ ṣéwù kìníkẹrí kò sí tó kàn á pẹ̀lú yẹn ó lè jọ ọmọ ṣéwù kó jẹ́ láìmọ̀ kan sẹ́mọ́jẹ́ ká gbàtàn jẹ pẹ̀lú àga tó jòkó sí kò qualify láti jòkó sórí àga ìmọ̀ tó ń bẹ ní kò wọ́ọ̀tì ìmọ̀ ọmọ ìdádí gan fẹ́ni tó bá mọ́ tí mo sọ dáadáa sáwọn kan míì tó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti gbàgbé gbogbo ẹ̀ ipò àwọ́ ipò afẹ́jòkó lórí àga bàbá mi nǹkan kan mọ́ra wọn kò jẹ́ kí ó lè sọ àwọn nǹkan tó pé yí tó mọ̀ tẹ́lẹ̀ tẹ́sẹ̀bọ́sẹ̀ sọmọ́dì agbátànjẹ́ pẹ̀lú àṣẹ́wò kìnní kan ti sọ ẹni yìí ò mọ̀ nǹkan kan agbọ́dọ̀mọ́ sọ eléyìí tó pẹ́ lómi èèyàn kan sọ fún mi láìpẹ́ yìí pé àwọn kóòtù àdìsí kan bì kan gbàgbà àdísì buhari à ah, ṣé wà bíbí sọ pé ká má bẹ̀rù àdísì buhari o àdísì buhari tí àwọn mùsùlùmí láti one thousand two hundred years two hundred respect àdísì buhari táwọn mùsùlùmí àwọn àgbà fẹ́ẹ̀sìn tó ṣe pé wọ́n respect ó wá di nǹkan tó ṣe pé àwọn èèyàn ó sọ di nǹkan ìrẹ́sìn ká àwàdà ṣé gbogbo àwọn mùsùlùmí ẹ̀ ń bẹ lórí ànú ni àtà rẹ̀ bàbá ò buhari ni àtàwùgbà àwọn àfáà tó ń bẹnu àtẹ́lù sí bàbá rẹ̀ ó máa fàpọ́nlé wọn rí ẹ lè disagree pẹ̀lú táfà kan sọ ṣùgbọ́n kò ń ṣe wípé bóun ṣe lálàṣẹ ibùn tẹ́níà lálàṣẹ muhammadu abdulhabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè rí kíní ẹni kíní bàbá rẹ̀ ṣùgbọ́n yóò sọ fún wípé kíní ìmọ̀ tòun ti ju ìmọ̀ bàbá àwọn lọ sọ́yìnbó nímọ̀ àwọn ju ìmọ̀ bàbá àwọn lọ yìí àádé kó wọ́n pé kíní ìmọ̀ rẹ̀ ò tó nǹkankan ó ti ẹ̀mọ̀ nǹkankan ní nítorí sọ kò rí bí jòkó sí شكرا الله سبحانه وتعالى كي أشانوا وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك